أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجود إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمر السماء مورا وتصير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم تكذبون فسحر هذا تبصروا اصلونا فاصبروا فلا تصبروا فما عليكم إن تعملوا فكهم تكين متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا تبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لهم فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقعنا عذاب السموم إنا كنا من قبل ندعوه فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون وَالْتَرَبُّصُ فَإِنَّكُمْ مِنَ الْمُتَرَبِّصِينَ تَقُوهُمْ أَحْلَامُهُمْ بِهَا Thank you. فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم قبائل ربك أم هم المسيطرون أم لهم سلم يجتمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مفطلون أم عندهم الغيب فهم يكسبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسرا من السماء فإن يقول سحاب مغفور فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصبحون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذنب لحكم ربك فإنك بأعيننا وسبح بحول ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لẹ́yìn bá tí adúgbàkùn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí ó sọ ọ̀pọ̀ àdìkọ́ àdìkọ́ nípa Muhammad sallallahu alaihi wa sallam olùbàmà jẹ́ ìfòjúbáwà mùsùlùmí ó sì máa jẹ́ ìgbàna ó sì máa jẹ́ àkọmọ̀nà ìṣẹ̀lẹ̀ ayé wa ó sì máa jẹ́ wà sí fún àìmọ́ kí ẹ̀rí náà bá àdé pẹ̀tà gbogbo ọ̀gbà tí ẹ̀rọ bá ń kakọ̀ ààrùn ó jẹ́ mímọ àlàyé àti ìtumọ̀ rẹ̀ tó náà ní mímọ́ rẹ̀ yóò mọ̀ ní. àwọn ọ̀sán yìí tàwọn pé ẹ máa kakọ̀ ọjà tó lè ta àdéhìí máa yá tó zàbẹ́tò ìlànà àwọn àwọn ìdíhìn ìṣẹ̀tẹ̀ wọ́n ní àwọn mùmìnì gbogbo ìgbà tí wọ́n bá ka ọ̀pọ̀ àrùn àbí wọ́n kà á sí wọn létí dára ló bí báyìí ìmáàmì wọn yóò tó lékún yóò di ọ̀tún wọn lọ bí ìrìnàjò ọ̀kẹ́kọ̀ọ́ àjẹpẹ́ ìkẹ́kọ̀ọ́ ló jẹ́ fún wa nítorí ọlọ́run ọba ọ̀fẹ́ àpò àrẹ̀ láàánú wa Muhammad sọ̀rọ̀ àlàsáfúlà torí pé ẹ̀mí wa ẹ̀mí ọmọ nìyẹn ó bùkátà púpọ̀ sí

àwọn kan tí a ti máa kà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ní ọ̀sẹ̀ yìí àti nínú àwọn àlàyé àwọn onímọ̀ nínú ọ̀rọ̀ àrẹ́sọ̀lá àlọ́sọ́lá ọlọ́mọsọ́lá ìjẹ́kọ́ yíwa ní bàbá mi sọ́lọ́ nínú rẹ̀ kí ọlọ́run bá lẹ́ra ó fi ṣe ọkàn wa ọlọ́run bá ní ọgbẹ́ lára ẹgbẹ́ iṣẹ́ ìtọ́rẹ̀ rọ̀jìm إن عذاب ربك لواقع أعوذ بالله من الشيطان الرجيم إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين أبدا àtọrọ ìdarí ara wa ọba dada wa ó mọ̀jẹ̀ kó ṣẹ̀tọ́n ó mọ̀jẹ̀ kó ráàyè nínú ọkàn wa ó mọ̀jẹ̀ kó ráàyè láàárọ̀ wa ó mọ̀ fún láàyè létí olùgbọ́ olùbàjẹ́ bí àsọyé àtàgbọ́yé yóò máa papọ̀ ọba lẹ́yìn ìgbà tó búra pẹ̀lú òkè ó búra pẹ̀lú sẹ́nà ó búra pẹ̀lú àpò ààrẹ ó búra Àlùbáìtù Màmúrọ̀, ilé tẹ́sẹ̀ ti dá ọmọ ọba búra pẹ̀lú sábà. Ìlúmà òfò. Èyí tó pọ̀ tó sì gbìbò wá lérí. Wàlbáhárì Màsìjú. Ẹ̀nà ó búra pẹ̀lú Àmàsìjú. Èyí tí ọ Inna àdábà rọ̀bí kẹlà wà kíà. Ọlọ́run ọba akílógún ayé lórí àtúbọ̀kúsàmà rẹ̀ yìí, ọlọ́run ọba dájú ìyá ọlọ́run ọba rẹ̀ lórí àwọn kèfèrí làwá áfíà nǹkan tí ó wá sí mo sẹ́ni. Máa làwọn mi ń dáàfin. Kò sí nǹkan náà tó lè dáàbò bo kèfèrí níbi kó mọ́ díyà ló jẹ́ pé àwọn kẹfẹ̀ rí nígbà wọ́n bá rí ìyà ọlọ́run bá wọ̀nyẹ́kú olólùkẹ́ fi hàn yá aláìta ní kọ̀ọ̀tọ̀tọ̀ àbá يوم ويقول الكافر يا ليتني Ìlà ń kí lọ fún ilẹ̀ ìrìnàmọ̀ àdáẹ́mẹ́ ọkọ̀rí ìbẹ̀. A ń fi ilé ti nípa ìyà tó ti débẹ́ tó súnmọ́ pẹ̀lẹ̀. Yọ̀mà yàn fúrú ní máa wù máa kọ́ dẹ́mẹ́ ti àdẹ́. Ọba níjọ́ ìyà náà ó dé, ẹgbẹ́ ogun Asamson Mọ́tẹ̀kẹ̀wọ̀tẹ̀

ìgbẹ̀síkèfè ni ó jìyà ní ẹbá nílé ìgbẹ̀síkèfè ní kọ́ ọlọ́run ní kìí sí tayé náà sọ yọ́mà yàǹgbòrò ìbára ọmọ قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه ọjọ́ tí ìyà ń pọ̀ ọba tọ́mọ nìyàn kèfèrí tí ó máa wo àtúnṣíwájú ẹ̀. Wa yaqulu al-kafiru ya laytani kuntu turaba. Ó bá ti jọ́nà kèfèrí nígbà tó bá rí ìyà. Yaqulu al-kafiru ya laytani kuntu turaba. sọ di ìpẹ́ àwọn ẹranko. Àlàbà àti tó yẹ nínú àwọn ọ̀sán sí ìgbà ìgbẹ́nu mẹ́rin wípé ẹgbọ́ sọ fún kẹ̀pẹ̀rẹ̀ pé iná àdábà rọ́bíkà làwákíà pé ìyá ọlọ́run ọba dájúdájú sàkílù méjì ní iná àti láàmù iná àdábà rọ́bíkà làwákíà iná lìtàókì láàmù lìtàókì dájúdájú ìyá ọlọ́run ọba rẹ̀ kò síbú yóò ṣẹlẹ̀ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ مَا لَهُ مِنْ دافع مَا لَهُ مِنْ دافع ìmìíràn ọmọbìnrin gbé ìyàwó ní ìyàwó ní ìyàwó ló jẹ àwọn èèyàn ẹni báyé bá yẹ gẹ́rọ ló yẹ ọlọ́wọ́ sọ ìsìlẹ̀ àtàfẹ́ tú tàbá ìyá náà ọba rẹ ló ṣẹlẹ̀ ẹ̀sùn tí kọ́lé mẹ́lẹ̀ ẹ̀rí tí ra rẹ̀ mẹ́lẹ̀ ẹni kẹfẹ̀ rí tó tẹ́rí pé ọ̀rọ̀ rẹ̀ ń bọ́ sójú ẹ̀ ọlọ́dẹ ẹgbẹ́ wo bẹ́ o ńgọ́tọ̀ aṣọ pé yàrá ọba yóò ṣẹlẹ̀ sí màtàmúrú sẹ́mà ọmọọ̀rọ̀ wàtàsírù jìbàlù sayra fàwáìlú yawma idhin lil mukadhdhibin mẹ́ta mẹ́ta mẹ́ta táwọn ní ìyàtọ̀ sọ yẹ yóò tẹ̀lé kéde ó dàbí ẹni tó wọ́n bẹ̀rẹ̀ màánà tó jọ nínú ọ̀rọ̀ yẹn olùgbé àwọn ìbáraẹni sọ́sọ́ nípa ètò fún wọn bẹ́ẹ̀rẹ̀ pọ̀tí tí làkàrí ọmọ mi yóò bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀sì ẹni àmùsùnmí ẹlẹ́rọ àwọn aláṣọrí àgbálẹ̀ àlówó san òrẹ́ǹtì san àbẹ́nà títù àlówó títù san àlọ́pọ̀ èyí tá a a ah ní òòrùn àbúrẹ́wọ́rẹ́ kó sí kẹfẹ́rí sì rèé nígbà àgbàlá rẹ̀ ọkọ̀ bíi ah kìtẹ̀rí náà mọ̀ wá wò pé ọmọdé ọ̀rọ̀ ọ̀rọ̀ òkè wá síwọ́ táyé rẹ̀ ọ̀dà lọ́rọ̀ rẹ̀ ọ̀dà nínú látàrí kìtẹ̀rí yóò wà bẹ́ẹ̀ ọlọ́run bá ti ń jọ́ sí àyẹ́ ó ṣẹlẹ̀ yẹ́wọ̀n máa láyé bí o ọgọ́ tó jẹ́ pé tẹ̀mú ẹ máa ọlọ́run bá tí ó sẹ́ni tí ó là nínú wàhálà ẹ̀ ọkọ̀ tẹ́kùn tẹ̀ múrù sàmà mọ́ra tàtàhárà wàtàtọ́rì ọkọ̀ tí sàmà tí ó máa lápá tí ó sì máa yẹ tí ó máa sá tí ó pẹ́ gbogbo ló fọ́jú pọ̀ tí ò nínú gúúsù ara ọba ní ọjọ́ náà ìlú èyí ó jìyà ọkọ̀ tẹ́kùn pé tí wàhálà yẹn bá dé تمور السماء مورا يوم تمور السماء mẹ́wọ́ra àwọn àfọ́nímọ̀ tẹ̀sí ẹ̀ wọ́n bá tí rònú wípé ìtọ́lọ̀ ọba ń sọ pé nígbà tí yàyẹ bá dé ní sẹ́mà ẹsẹ̀ sọ́ǹgì tó dáàrọ̀ yẹ lánàá pé kò sí ìhòòhò ń bẹ̀ tí ò mì tí ò dámọ́lé wa lérí tí wò fòpó sí tó bá di pé ìyàyẹ bá dé yóò ṣèké ẹjọ́ fún ìgbà pọ̀jú oní ẹgbẹ́ tí dákì máa strong dáadáa tàbí àbẹ́ ìwárí à látọ̀dún tó ti ṣe àtúntò níbi omeri alámọ́jà níbi rẹ̀ tí ara bá fẹ́ jìkà tàbí atẹ́gùn ìbù tó dágbára tàbí ilẹ̀ bá mì ilẹ̀ àpè tàbí flood omi bá yalé ẹ̀rì pé gbogbo táàrù kó sọ́ọ̀rù pé orí ẹ̀rì àṣọ́bù ó ti bẹ̀rẹ̀. Nígbà tó ọba lápòjú rẹ̀ tó fi bá ya ẹ̀rọ owó àwọn ìlú tó fi ti tóbi ti ya àwọn fúlọ̀bù ló ṣẹlẹ̀. pé omi tí gbé mọ́tò lọ jọba omi tó gbé mọ́tò lọ kí wá lè yàn kí ló gbé nínú ẹ̀yà gbọ́dọ̀ bí wọ́n ń jẹ ọ̀pọ̀ oníbi ọ̀pọ̀ ẹ̀rí gbà sí mọ̀ pé ọmọ ìyẹn ti bá wọn bá. sọ̀mọ́ pàápàá tààrà ó lọ́jọ́ kìyà gbà ìyá ọlọ́run ọba yóò máa ṣẹlẹ̀ tí yàyẹ bá wá dé ọjọ́ náà sẹ́gbà bó ti fọ́ọ̀gì tó tẹ̀múrù sàmẹ́ òmọ́rọ̀ tẹ̀tẹ̀bàhárọ̀ wọ̀tẹ̀tẹ̀rì sẹ́gbà tó máa ya pẹ́ẹ́pẹ́ẹ́ yóò mí yóò fàyà látara wàhálà tó dé lọ́jọ́ Àwọn ọba ní ọjọ́ náà yóò máa ṣàmú sọ́rọ̀ máa wọ́n wọ́n. Yóò jẹ́ ọ̀pọ̀ tí bá tẹ́ rí yìí, yóò mọ̀ fọ́ pẹ́ẹ̀pẹ́, yóò mọ̀ jápọ̀ inú ara wa. Allah subhanahu wa ta'ala ni, ó lẹ́gbẹ́ jùmọ̀ tọ́wọ́ fẹ́ kí ẹ̀yà sàmẹ́wọ̀n fọ́tọ́wọ́, wọ́n ìdá kẹwàá ti mọ̀ tọ́tọ̀wọ́, wọ́n ìdá Hmm. àwọn ẹ̀ṣẹ̀lẹ̀ tí ó bá ìyọ̀rọ̀ ọ̀rọ̀ wà nù ẹmọ́kùn ìyàmọ́ ẹ̀ tó lórí táàbù sọ́mọ̀ tí sọ́mọ̀ tọ̀tà hundred percent tẹ́rí tí sọ́mọ̀ tó bì tó fàyà tó lú oòrùn olú odó ìdíyà ìyá kìkìrí ò ti lè fi gbogbo bàbá bá wo sọ́mọ̀ sọ́mọ̀ tí kò jẹ́ sọ́mọ̀ ìyá ìṣòrí èdè inú gbàgbé ìbèrí wà àdúnyà ń dẹ nínú gbàgbé

nínú tó fi búra tá a rí òkè àti sẹ́mẹ̀. Allah subhanahu wa ó sọ fún apá ọ̀fẹ́ kó mi o mímí kó lé mi wọ́n ó jẹ́ àmọ̀ ìpé tó bá jẹ kí àmọ̀ mímí ó mì wọ́n. Àwọn bá mọ́ tí tó bá di pé ìyá ọlọ́run bá tẹ̀sẹ̀ sí rò yóò mú yóò kúrò bó ṣe wà àwọn afárí tẹ̀sí ìrù mọ́ rọ̀ṣà yóò ẹgbẹ̀rẹ̀ bá wo òkè lójò bá sún tàbí lójò òṣù rẹ̀ bá wo kùrùkùrù lójú sẹ́mẹ̀ ẹgbẹ̀rẹ̀ bá wù yóò rẹ̀ fẹ́ bò yíyí òkè àwọn ìjìdá òkè ńláńlá àwọn pátá ńláńlá bí ó ṣe dà ń dọ́là nìyẹn ọ̀tẹ̀kùn rẹ̀ àbá níbi yẹn lílọ rẹ̀ yẹn yóò fi wá lọ kù bí i pé wọ́n kàn da èlùbọ́ sókè tábẹ́kù fẹ́ ta òkóde lọ sí ẹ̀rí pé àríwá bọ̀ rẹ̀ àbẹ́ẹ̀kọ́ rẹ̀ tábẹ́kù bá gbé èlùbọ́ lọ tábẹ́rẹ́ sáwàbọ̀ rẹ̀ èlùbọ́ tẹ́sí lọ àríwá bọ̀ rẹ̀ lọ́pàá pẹ̀pẹ̀ lọ bẹ́ẹ̀ ni òkè àwọn òkè ńláńlá ó ti tóbi tó yẹ tábẹ́kù bá fẹ́

àwọn afọ àná ẹ̀jẹ̀ ká ronú o. ó túmọ̀ sí pé nígbà tí èèyàn bá rí wípé sẹ́mà ó ń ṣe kí ni tàtà hara water story tá a rí pé sẹ́mà ń ya tá a gbọ́ sí òkè tó kú ò láàyè rẹ̀ tó ti di ẹ̀sà tààrà tí ò wúlò táàrí mọ́ àràmọ́ rẹ̀ kí ló kù fọmọ nìyẹn. ẹ fi jọ ìdàgbọ́ rẹ̀ wípé odò omi omíyalé tó dé téèyàn ń wò lọ́ọ̀kan tó ń gbé ọkọ̀ tó ń gbé ilé ọmọ ìyẹn ti rẹ̀ pé parọ́ ti dé ilà ìyàrá àtọ́lọ̀ bá fẹ́ lálókù torí pé ó ti mẹ̀ pé ìtò lè ru odidi ilé tí sílé lọ àtàwọn lèyàn pẹ̀lú lára wa so lọ́jọ́ kìyàmẹ̀ kí àwọn kèfèrí tó máa bọ́nú ìyà ọlọ́pọ̀pọ̀ fi tí ó dẹ́rù bà wọ́n ìní máa nà wípé àwọn kèfèrí lọ́jọ́ kìyàmẹ̀ ọlọ́run bá sọ wípé ìtakùn إن زلة الساعة شيء عظيم اتقوا ربكم إن زلة الساعة شيء عظيم أبر الله باي تريبه وعلى عجوا القيامة إنتو تبي صلى أي علاقة قالوا على يوم ترونها تزعل كل مرضعة أما أرضع وتضع كل ذات حمل حملا وترى الناس سكارى وما هو بسكارى ولكن عذاب الله شديد كيف لا يفعلون يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يا يا يا يا بالي إن زلزلة الساعة شيء عظيم wàhálà tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ pé àsìkò tọ́lọ́gbẹ́ bí àjẹkẹ̀bẹ̀ ní tó ọlọ́ni tó tóbi lórí يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت جماعة الله ما جعل وعلى هم سير بابا عليكم اللي رẹ̀ tí gáàsì ìbí mo sọ ẹ̀ tó bá ti rí rẹ̀ rí yóò mọ̀ pé ọjọ́ ìkè àmọ́ ọdún tó máa ní ọlọ́mọdé lè wà tí gáàsì tó bá explode ní gas station ẹ̀ tó bá ti rí rẹ̀ tí mo sọ yìí máa nà ẹ̀ tí mo sọ yìí ariwo rẹ̀ yóò mi àwọn ẹgbẹ́ tó wà nítò sí ẹ̀ ibi tó bá kí ní ìyá ibi tó bá sì lọ ibi tó bá lọ rẹ̀ bá ilá ẹ̀ṣà tó bá rí bá ẹni tó wà nínú ilé tó kàn gbọ́ ariwo kí ní yẹ sílé rẹ̀ mì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òdòdó rẹ̀ kí ló ṣe يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت يوم تمر السماء مورا وتكون الجبال سيرا ذلك بس ما تنفع tí òkè tó ti kúrò láyé ẹ̀ tó ń kú dànù kí ló kùmọ̀ gbogbo ìtẹ́sà alùkún lórí ìyàmọ́ gbogbo èyàn gbàgbé orí ẹ̀ṣẹ́ pálámọ́ rí ẹ̀ ti jẹ́ ìyàn gbàgbé ọmọ tó kú lọ́yà Ìgbáyà ní ìbẹ̀rù yẹ, olóyún ó ti bẹ̀ bí oyún ẹ̀ lójú ẹsẹ̀. Àwọn èèyàn ẹgbẹ̀ rí wọn, wọ́n máa ń ríra bí ẹni tó mú ọjí. Bẹ́ẹ̀ mú bèèrè sọ́ta. Ètò tẹ́ mú ó. Walakin azaba ìtí mo ra mọ́lá pọ̀jù wò yẹn tó bá dé orí tó ti ṣẹlẹ̀ rí ìta sọ èyí ó tó ti kì dàda. tàbí tí ọba tẹlẹ ń ṣèjú ẹ rí ọlọmọjà rí o tí táǹkà epo tó bá dàrú tó gbaná tó yà láta ẹgbẹ́ títì yóò dùn orí iná. Ìjọba ò sí ìfọwọ́pọ̀ òfìyàjẹ́ látà o.

wọ́n kọ́kọ́ fi pìrìpìrì hàn wá nígbà tí sọ́bẹ̀ tẹ́ bá kọ́kọ́ ya pàtàkì rúndì bẹ́ẹ̀ lò sẹ́yìnrọ́ sókè lẹ́ ń kú dànù sáàrùn nípa rẹ̀ فويل يومئذ للمكذبين فويل يومئذ للمكذبين الله ariwo he hala ìparun ìyà gbogbo ẹni tó gbé ọ̀rọ̀ ọlọ́run àtàlẹ́bì jọ ẹwù àkùrán ẹwù bó ṣe tó ọ̀rọ̀ ọjọ́ tí a fi àjàwọn kèfèrè tó kè sọ̀rọ̀ pé ẹlọ mú wákọ̀ ìdí wọ́n ọ̀kọ́ ìdí ọ̀kọ́ tẹ́lẹ̀ ní sọ̀rọ̀dì rẹ̀ sọ̀rọ̀dì rẹ̀ gbé òfò kọbalẹ̀ mẹ́ tó wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún wàhálà ti dé ẹ̀fọ́ ọlọ́mọdé àrí wàhálà ẹ̀fọ́ àánú rẹ̀ ti jẹ́ bàtí jẹ́ kàkọ́mọdé bá ẹ máa mú lọ kirikiri tó bá fi dẹ́nu ọ̀nà lọ́tọ̀ pé ibi ìṣẹ̀lẹ̀ yóò ti gbà á ah, ibi tó ń pa ọ̀jọ́lé torí àwọn nǹkan tí ó pé ìfọwọ́ kan o pọ̀tà àwọn nǹkan tí ó máa rí lágbègbè yẹn ní tó ń gbó ìgbà pé kò hálà ti dé sọlọ́jà kì á mà tó wọ́n ní ìdíkà lẹ́gbẹ̀ẹ́ ní káàkiri ní tó ń gbó máa rí à òun gbẹ́gbẹ̀ pé wàhálà ti wà Àwọn ní lọ́jọ́ náà, àwọn ní lọ́rin ọmọ èdè للمكذبين ويل يومئذ للمكذبين àwọn tó bá lọ́jọ́ náà àwọn àfáà onímọ̀ tafsir wọ́n ní gbọ́lọ̀ wáyé ló ń tukọ́ọ̀lù ìlànà gbogbo ìran parú gbogbo ìran ìparun oníwáyé ló lóbi àwọn ìjọ àgbókan nínú rẹ̀ àwọn kẹ́kẹ́ ọlọ́nífọ̀ wáyé ló gbóló wáyé ló ẹjẹ́ ká sọ́ra tọ́pọ̀ bá bá bẹ̀rẹ̀ áyà tàbí àdébí bá sọ̀rọ̀ tó bá lo gbóló wáyé ló ẹjẹ́ ká sá tẹ̀sí bèbè fún fẹ̀. torí kò sí orí ilé kankan tó sọ àwọn tí abẹ wáyé ló gbogbo àti bẹ̀rẹ̀ àtàárín àti gbẹ̀yìn wáyé ló kò fún ọlọ́mọdé àti jẹ́ pẹ̀lú wáyé wọ́n ní gbóló wáyé ló alimami ibn kathir wa gẹ́rù mi mufassirin wọ́n àbò faransé náà àwọn kútù kẹ́lìmọ̀ tó ń tó kọ́ọ̀lù ilẹ̀ halak wọ́n kò bí nìyẹn ó ní kẹ́lìmọ̀ wáyílú wọ́n máa ń sọ fún ọ̀rọ̀ parun ní tó bá ti lọ wáyílú náà kò rán sáfù nǹkan tí wọ́n sọ yẹn bí ànábì bá lọ wáyílú mọ́ dúró torí kò sí oríire tí ó ń gbẹ̀yìn wáyílú rẹ̀ wáyílú rẹ̀ mọ̀tọ̀fẹ́fẹ́ yìí ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة ويل للذي يحدث فيكذب في القول ويل للعاقب من النار تبقى له ويل بسرعة إذا صوتالي ẹgbẹ́ jẹ́ kí ròyìn wà lára yẹ́ o àrẹ́bì ni wáyé ló lè lẹ́rìí ìbínú ìparun onítùmọ̀ ẹ̀kọ́ àná ní gbogbo òṣùmọ̀ tó bá jẹ́ orí ikú àtòkú bá kọ́ọ́lú olúwa inú túmọ̀ àmì wáyé ìlẹ́bí wa bí àti orí ikú kọ́ máa bẹ́ ikú máa sọ̀rọ̀ parọ́ ẹ̀kọ́ kí ẹ̀ ní pé ọ fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn ẹ̀yìn tẹ́ ti sọ rédíò ẹ̀yà sọ́ra ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn ẹ wà lọ hun irọ́ ẹ lọ hun irọ́ tẹ̀wá túbá wáyìlú nílẹ́bí yóò há bí ọ̀yá tó tẹ̀ fìlú rẹ̀ kàbí àti wáyìlú láwù wáyìlú láwù wáyìlú gàgà àdúgbò ẹ̀fọ́ dùn wọ́n tún wá ń bá àwáyìlú gàgà ẹ̀fọ́ dùn sáwọn wáyìlú làkọ́bìnrin náà ìwọ́n tó ẹ̀wọ́ sàrọ̀wọ́lá tó ẹ̀ sàrọ̀wọ́lá dáadáa ẹgbẹ́ àwọ̀lá bàràbàràbàrà ẹsẹ̀ rẹ omi ò ní débi kọ̀rọ̀ tán níbi kókó tẹ̀ ọwọ́ rẹ omi òdídẹ́gùn wọ adébídé wáyé ìlú òmìnira àpọ̀ eré igbó òfò ìparun àdẹ́wò kọ́mọ ẹgbẹ́ tí ń sàwọ̀ lábà sàwọ̀ rẹ̀ yìí sí èpè ẹ̀bá nǹkan tí mo ti wáyé tó kọ́ọ́lù nílẹ̀ àdá gbọ́dọ̀ wáyé ló wọ́n sọ sọmọ rẹ o wọ́n sọ fún ìyàwó rẹ o kọ́dà wọ́n sọ sọmọ kí o rẹ̀ gbóló yẹn kò sí oore kẹkẹ nínú gbóló yẹn ẹ lọ mú ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ kèdè lẹ́ gbogbo bí ọlọ́pàá ti sọ wáyé ló òfò lọ àwọn tí wọ́n pọ̀ ọmọ ọ̀hún dà ọlọ́pàá fà wáyé ló yàwó máa ìdí lílmù kẹsìbí fáwọn inú ìyàwó máa ìdí lílmù kẹsìbí lọ́wọ́ bá ní à tọ́bọ̀ ti ní pé sọ́bọ̀ ti ya tó di pé òkè di ń kú dànù lọ́jọ́ náà eré ibú òkú àdánù يارهم أبوهم أدوية لنجنة هذا القيامة للمكذبين يوم ما بقوا أن تبقوا رالهم تبقوا نيرو يوم ما الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعاً هذه النار التي كنتم بها تكذبون أبا وأبا الخطابي رحمه الله ونفع ويل ونقول ويل يي ونكلمة عظيمة ونقول ضد بما للوعيد طلعوا بما ليلية ما شاء الله مرحبا الله أكبر الله وبركاته هذا قدوم مبارك قدوم مبارك الله الله تبارك الله قدوم مبارك الله يبارك فيكم الله يبارك قدوم مبارك مرحبا الله يبارك يسلمك ابشر بخير ابشر بخير فويل يومئذ للمكذبين فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعاً هذه النار التي كنتم بها تكذبون الله ويل أفوى صلى الله رحمه الله قل كلمة وعيد كلمة وعيد شديد والتحديد وانت ما تبقى ويل ما pé ìlérí ìyà ìlérí ìyà ìní ọlọ́run bá ti fáwọn èèyàn tó wọ́n sì fẹ́ fi dẹ́rù bà wọ́n tó ọ̀fẹ́ jíyà pé ìtọ́ ń sọ yẹ wúra rẹ̀ òṣìṣà rẹ̀ pọ̀ ọ́ sọ ọlọ́run bá subhanahu wa ta'ala mo sọ pé wáyé lónìí ẹ̀ka sọ̀rọ̀ lórí ọmọ àwọn tí wọ́n pọ̀rọ̀ àtàmẹ́bì ò ní ah, ọjọ́ ìyàwó pé eré wọn pé wọn òfin ẹ̀kọ́ lónìí àwọn òwò wà الذين هم في خوض يلعبون Ọlọ́run bá fẹ́ ròyìn ìṣesí àwọn tó pe ọ̀rọ̀ Ọlọ́run àtànẹ́bì nírọ́. Ọlọ́run bá sọ nǹkan méjì jẹ́bá. Àwọn tó tàǹkà yìí, olúkálùkù máa wu ara rẹ̀. Ṣé ṣẹ̀dẹ̀ òṣà? Tó bá wà ń bẹ̀, òkú oríire pọ́lọ̀ ní kò gbọ́, mo bó ṣe pọ̀ dánù bí ò bá sí bẹ̀ tí kọ́ lọ́nà ọlọ́run tó tó síbẹ̀ wá wá bó ṣe sọ́ra tí òfin sí bẹ̀ láíláí. ọ̀rọ̀ mi wá nínú ìyàn ọmọ ìdílé kọ̀ọ̀kan sì bí eré ibú kọ́ máa bá àwọn òkúrọ̀ àwọn tí wọ́n ń pè ọlọ́run ọba nírọ́ ọlọ́run bá wá mú ìròyìn wọn wá ọlọ́run ní aláàdì ìnáwó في قوضه يلعبون الذين هم في قوضه يلعبون ọlọ́run ní àwọn tó jẹ́ wípé في خوض يلعبون او اقول ما تفسير وان يرى مجيني فقصنا يا اخي ارى مجي يكسى ارى اما يكسى ارى العلم والعمل لان النجاح والفلاح بالعلم والعمل كذلك الهلاك بالعلم والعمل ان جو شريره ايمانيوما iṣẹ́ eré ni ó ṣe sòsòrò ẹni tí ó ṣe ìdàkejì kọ́lọ̀ padà ó ṣe ìmọ̀ ni ó nù ú iṣẹ́ eré náà ni ó nù ú sòsòrò ọmọ ọba subhanahu wa ta'ala ó wá pa méjèèjì papọ̀ sínú àyà afọ àwọn àgbà ìbẹ̀kọ́ yìí rahimahullahu ta'ala ó ní màgbọ́n àwọn sọ pé alladhina hum في خوض يلعبون الذين هم في خوض يلعبون لقد ذكر الله أعمالهم وقلوبهم ọlọ́run bá sọ iṣẹ́ àwọn olùpẹ ọ̀rọ̀ ọlọ́run àtàbẹ́bì nírọ́ ọlọ́run bá tún sọ ìmọ̀ wọn àlẹ́tí káànù ààrẹ ìhà ìtọ́pẹ̀ ìṣẹ́ sí ìwọ́n nìyẹn nígbàtí wọ́n fi lórí ayé ìṣesí wọn nígbà tí wọ́n bẹ nílé ayé oníwàyí ẹ̀lọ́ọ̀dún alẹ́bí hùm àléhà ọwà alẹ́lọ́wà ilmọ̀bàm ó ní onáàrin alẹ́kọ́wù kí wọ́n pè ní kọ́wùdù alẹ́kọ́wùdù ní kéèyàn lórí nǹkan tí ò ní wúlò fún ìyàjá ìyàmà alàkọ́wò oníkéyà máa lo àsìkò lórí ìtọ́jẹ́ wípé kò ní kéyà láǹfààní ní àkẹyàmà àwọn ọmọ ọmọ ọmọlá wọn àgbègbè máa sòfin òmúrí albàbíà kéyà tẹ́lì ó máa kọ́ tó bídì pẹ̀lú àwọn nǹkan tí ò àwọn ìlànà àwọn ìfààní tàbí àwọn nǹkan tí kẹ̀kẹ́ bá sùn lẹ́jẹ̀ ó mú fóònù látàárọ̀ ó wo status àwọn èèyàn títí títí látàgò mẹ́fà ó wo status status ó rẹ́rìn títí títí títí àsìkò dùwà kọjá kò tí ẹ̀ rántí tìláwà kò rántí àtàrù sọ́bà kò rí ṣe ó títí títí títí títí pẹ̀tọ́ fi dago kan ó kẹ̀sùn lọ ojú tó fi dago márùn-ún ó méjì zúrù. Kọ́ ó dùn yìí ẹlọ ayílẹ̀ alẹ́gbìmáàzù fìlmòmórí àlàáfíà bọ́yá pé ìdẹ́ yóò máa fa ayé èèyàn ṣe alámọ̀rí tí ó wúlò tí ó ní sílá pàlá lè ara ìdápò ìdíkìrì ẹ̀rọ àlàkọ́wò àwọn àfáà ní ọ̀nà mẹ́ta ló pín sí ìfipárabọ́ àti gbogbo ọ̀hún wọ́n bẹ́ẹ̀ lò ní pé nǹkan yìí rọ̀ nípa ọlọ́dà ara ó ní nǹkan tí wọ́n ń pè ní tọ́lọ́ bá sọ ń bi áyà ó ní ọlọ́run bá sọ iṣẹ́ àbí àti ìmọ̀ tó ń bẹ fún àwọn olùpẹ̀ ọlọ́run ọba nírọ́ oníwàyí ẹ̀lọ́kọ̀ọ́rùn ni àlọ́kọ̀ọ́rùn àtúntà ìmọ̀ àbàtìkò jẹ́ ìmọ̀ lo àsìkò lórí nǹkan tí ò ní túmọ̀ àlẹ́ni wá kàlá mú bọ̀ àti tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ bú ni ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kí lẹ́ ń ṣe akẹ́jí sílẹ̀ ah, látàárọ̀ tí mo fi lọ mo fi mọ̀ orí ìdúró lọ́sùn ọ̀bá mọ̀ fún sí ó wà ní gbọ́ngàn ìlú ọba àtìkùlọ̀ ní wàkàlá àkùbà ọ̀rọ̀ tí ó látòsí ó ní wà láàmù lùkọ́ yìí ní bẹ́ẹ̀dẹ́ ni eré alẹ́ni wà sáàyù bọ́ ìhùn ó náà ni ìgbòkègbodò èyí tí ó ní túmọ̀ ó ní fàlà ìmọ̀dáfẹ́ wàlà àmàtà àwọn tọ́lọ̀ ọba sọ̀rọ̀ lọ bí wọ́n ní ìmọ̀ tó tó hàn tó bẹ̀rẹ̀ ó represent kiri ìmọ̀ ẹ̀wọ̀ ẹ bá wọ́n gbogbo mọ̀tẹ́lá kan náà. báàkì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún ọba gbúdúgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún ọba gbúdúgbẹ̀rún òun mọ bàtẹ̀lẹ̀ wọ́n sùn láì wulẹ̀ òkè òun gbọ́ra wọ́n òun gbọ́ra wọ́n wò bí nǹkan bí ṣe mọ̀ nìyẹn kí lápẹ̀ ìmọ̀ ẹ̀dẹ̀ náà ọ̀hún lùkọ́ ìbílẹ̀ fàrọ̀lùmọ̀ ọ̀hún ó ní ìmọ̀ wa ọ̀hún lónìí bìlẹ̀ báyìí ó lẹ́ẹ̀ni àwọn ọ̀rọ̀ pàrípàpà ara àwọn philosophy ìpínlẹ̀ àwọn àwọn ọ̀tàkàlìmí àwọn asọ́jẹ́ ó kàlẹ̀ lórí ah, ẹ wo àwọn tó bá sọ̀rọ̀ ní àwọn tó bá jẹ́ public speaker nígbà míì ó kàlẹ̀ lórí kí ló lè kó papọ̀ ó kàlẹ̀ sọ pé tó bá dóde yóò dùn ó lè ṣe ẹ̀yìn lọ́kọ́ dáyà àbájíẹ káyọ̀ ìjà kí ni bẹ́ẹ̀ fáìlà bíi àná kàlámù bọ́ọ̀dì ọ̀rọ̀ tí ò ní dùn ọ̀rọ̀ tí ò lẹ́rì ọ̀rọ̀ tí ò ní kúrò tí ò ọ̀rọ̀ tí ò lọ́rọ̀ tọ́lá fún lọ ìmọ̀ wọn kọ́ọ̀dù ó kẹ̀rọ jọ pé ó kẹ̀rọ rò náà ni pé á ẹ̀tọ́ gbogbo ìmọ̀ táwọn máa lọ àsìkò sí ìmọ̀ tí ò dákù sí ó ní wà àmọ́lúwú láàbò nínú kọ́yìn ní iṣẹ́ àwọn mọ̀kàtìbí nìyí iṣẹ́ wọn èrè yìí fẹ́rẹ́ gbọ́ tó báyà nínú àyà yẹn nínú àyà ìmọ̀ àti sẹ́bẹ̀ kí ni iṣẹ́ bẹ̀ láàrùn eré kí ni ìmọ̀ abẹ ọ̀rọ̀ so ìmọ̀ wọn àwọn tó ń pè ní olùpàdé náà nínú ọ̀rọ̀ àtọ̀rọ̀ níbi ìrọ̀ yìí àwọn tó ń pè ìmọ̀ wọn ọdún bilbaadi gbogbo jẹ́bọ́láwọ̀ kọ́ láyé ẹ̀rí pé òfútù fẹ́ tẹ̀lẹ̀ kò ní sí kùránì mẹ́ kò ní sí àdìsí mẹ́ kò ní sọ̀rọ̀ àwọn ẹni àwọn fìlọ́sọ́fà ọ̀rọ̀ àwọn asọ́lọ́jà ọ̀rọ̀ àwọn ẹ̀kàrí yóò kọ̀mọ́ ẹ̀kọ́ kàrà yóò kọ̀mọ́ ẹ̀kọ́ pàwọ́ àwọn ìgbàlọ́pọ̀ ọ̀gá lórí kílé kí ló gbàlọ́pọ̀ ẹ̀dọ́ lórí rà so àwọn olùkọ́ ọ̀rọ̀ ọlọ́kọ̀ bá nírọ̀ ìṣẹ́ ìrọ̀bá lọ́dọ̀ wọn lọ bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́dẹ̀ tó máa bá wọn níbi eré níbi eré ọ̀ àsọ yí pé àlọ́kọ́ òun náà làlẹ́ ìgbìmọ̀ fi àgbòmọ́ olùdìbò àtìlà kéèyàn ti tẹ̀rì sínú àlàáfíì nǹkan tó jẹ́ nǹkan òfin bẹ̀rẹ̀ ẹjẹ́ bí ilé ìjọba ọmọ ekgb yìí bá ṣe tó fi kọ́lé tó fi roka tó fi ṣe bẹ̀ tó fi ṣe tébù àwọn òṣàbàṣẹ àwọn eré mọ́tò mọ́tò fún eré ayéjọ́ nìyà kí ni àǹfààní ti lè kí láǹfààní yóò ṣe ní ẹ̀dá yìí ní àti àmà rẹ̀ kí ni yóò fi sí láǹfààní. láàrùn láìbùn wà láàrùn eré lásán ni ọmọ tó ti tẹ fóònù àyè ti láyé fóònù ẹni kan bí kéde bá bọ́ọ̀dù rẹ̀ wọ́n lè tẹ fóònù látàwọn lálẹ́ tó láwọn ọmọ táyé sọ. àtẹ̀ǹdì máa ń sọ̀rọ̀ múlò ṣé ẹ mẹ́wàá kó máa àbálàbà mí náà bẹ́ẹ̀ obìnrin mi bẹ́ẹ̀ tẹ̀fó tẹ̀fó tẹ̀fó tẹ̀fó yóò fún jíròrò lókè tẹ̀fó òkú sàtàwọn lóòrùn táwọn ẹgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sàdúrà àtùnkìmọ́ àwọn tí ó rẹ́ ní ṣe wọ́n láǹfààní àwọn afá wa ìṣẹ̀lẹ̀ ayé ẹni ìmọ̀ lóríbi tí èdè wúlò fún ni ọ̀nà mẹ́ta olùgbàwá alákọ̀ọ́kọ́ alùkọ́wùdù fi láhùn ọ̀làbí àbàbà ọjọ́ pé eré ọmọdé tàbí eré àgbà ilẹ̀ yóò mọ gbogbo àsìkò èèyàn pé lápò kúrò sátàrà ọ̀dùn jáde ẹnì kan mọ̀ ní ìtẹ́bá fi lè fílẹ̀ lé òdí tẹ́bá fi jẹ́ padà kí ló ń pàdé ọ̀pá káàdì sókà fúrárì ara sókà rí àdára kí wá ló ṣe ó kàn ń wò káàkiri ẹ̀ òun kà ó rí èrà rí àbí sọ́mọ̀lú òrírí ọ̀rọ̀ ọ̀hún musulmi ẹ̀kẹ́ wà kọmọ̀nìkà tí tí ó jẹ́ tí ó wúlò fún ní ayé bí àti ní àkíyà so wọ́n ni alhọ́ọ̀tọ̀ fi láhùn ìwà láàbí ìfàà irú ẹ̀rọ ẹ̀rẹ́ àtàrọ́fù àwọn mí mẹ́tẹ́ kó kẹfẹ́ ní ẹ̀yà ẹja tẹ̀lé ìdá àwọn àti ìdọ̀jẹ̀ ìpín afẹ́ kọ̀mpít irú ẹ̀rọ bí àwọn vote bank táwọn ìpínlẹ̀ àdìrẹ́ ní ọ̀tà yìí vote bank ẹ̀wọ̀n na bank vote bank báńkì tí wọ́n kọ orúkọ sí wọ́n kọ orúkọ ara wọn orúkọ tí ó kọ orúkọ ìbáwẹ̀ kí ni àǹfààní orúkọ tó kọ sára báàgì ọkù ìrẹ́kàtà sí àwọn àwọn àmẹ́ owó tó fi kọ́kọ́ kò bá fẹ́rẹ̀ bí tó rí jù nígbà kò sáfà ní bí ṣe báàgì yẹn tẹ́lẹ̀ bá orúkọ sí kò ní fẹ́rẹ̀ bí akọ́kọ́ so aláhùn aláhùn ó láwí wọ̀lá ẹlẹ́ẹ̀kejì náà tí kọ́ọ̀tù mọ́ ń gbà wọ́n fílù kílù ọkọ́ọ̀n wọ̀tàríra ọ̀gíra òun náà ni kéèyàn máa bà kò jẹ́ pẹ̀lú wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ọ̀rọ̀ ẹ̀yìn òfófó àràkọ́ọ̀tù àlẹ́dínàwó fi họ́ọ̀dí ìlànà àràkọ́ọ̀tù òun ni kéèyàn máa sọ wọ́n ní wọ́n pé látàárọ̀ kílẹ̀ wọ́n ní kiri kásọ̀ pé parí kí àwọn ọ̀dọ́. táìmù dẹ́ fi jù sí ẹ ó ti parí jù kan. adéyà àtàkùn lẹ́ bá mú ó ní ẹ̀jẹ̀ ti dé. káàdì ìsìn fọ́ọ̀mù lẹ́ bá mú ó ní ẹ̀jẹ̀ ti dé. kí lọ pọ̀. bàbá àtúntò yìí pé báwo náà lẹ́yìn sẹ́yìn fi lè ìfọ̀hún náà fi lẹ́yìn sẹ́yìn fi lè سوى الاختيار من قيمة والاختيار من قيمة وقال فأقلل من لقاء الناس إلا فأقلل من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حالي لأخذ العلم أو إصلاح حالي لأخذ العلم أو إصلاح حالي لعبد العلم أو إصلاح حالي الإمام الشافعي رحمه الله لقاء الناس ليس يفيد شيئا قيل وقال أرى قوله الانجماس الأمور الباطلة tí ẹ máa bà kò yẹ jẹ́ lórí àlámọ̀rí tí ò ní túmọ̀ tí ò wúlò tí ò ní لقاء الناس ليس يفيد شيئا يفيد شيئا kéèyàn bẹ́ẹ̀ wà pẹ̀lú àwọn èèyàn ó sí àǹfààní mẹ́. ìwọlé ìfìyà ni mi èyí bí inú wa kọ́ ni. yàtọ̀ sí ìyàgbọ́ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rí bẹ̀ nípa wọ́n ní wọ́n pé ṣẹ̀gbọ́n bá lálẹ́ tó sọ báyìí ṣẹ̀tún bọ́ báyìí ṣẹ̀gbọ́n rí bẹ̀ ẹnì kan sọ̀rọ̀ kọ́ ní ń jẹta so fa akọlẹ́l àtọ́jú sọ́ra wọ́n tọ́lù kí a bàbá wúlò pọ́pọ́lá lẹ́bí rẹ̀ akọlẹ́l ìgbẹ̀kọ́lẹ̀ jẹ́ kó kéré nígbà tó máa wà pẹ̀lú àwọn èèyàn àyàfí máa pé ọfẹ́ lọ gba ìgbà ìbítẹ̀ lọ rẹ̀ abẹ́fẹ́ lọ sí àtúnṣe kan ìbítẹ̀ lọ bọ̀ pé ẹ̀ẹ́ ọfẹ́ lọ sọ́dọ̀ fàlàwọ̀ kẹ́lẹ́ látàlọ́bà jí sí rẹ̀ ní kọ́ọ̀gùn nìyẹn kí la fẹ́lẹ̀ bá kí lọ kọ́ọ̀lù wàlùgíìbà wàlùgíìbà lẹ́ka kìí sára ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sọ́lọ́wọ́ bá láwọn wára wọn lọ lóòótọ́ adékáfẹ́ wára wa ara fúláàfù pọ̀ kí ni ìwára yíyẹ ń dáyé lórí ẹjọ́ lọ́kà fúláàfù ti fẹ́ yàwó mi àbúrò lórí wo lọ́kà lọ́wọ́ láti bí oṣù kẹ́sì ti pàtàkì kẹ́sì ولا يرسل ولا لا يرسل ولا يقوم منه القول في الخير kí ni yẹn máa fi sọ́nà fàánú so àwọn ìgbà sọ pé nínú kọ́ńdù ẹlẹ́ẹ̀kejì oníbẹ̀ẹ́ máa lo àpò lórí wọ́n ní wọ́n pé ẹgbẹ́ ẹ̀rẹ́ pọ̀ láwùjọ wa ṣe ń ẹrọjọ́ sọ ẹfẹ́ Ramadan yìí sí àpójúwe ẹ̀rì pé àìsábà ṣe ẹ̀rì Ramadan ẹ wá wo bá fẹ́ lásìkò wá lò fún kíkà Kùránì gbọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́kẹta nínú ra kọ́ọ̀lù tó wà alùkọ́ọ̀lù fi ṣùgbà alùkọ́ọ̀lù fi ṣùgbà òun náà ni kéèyàn máa lọ gbẹ̀gbẹ̀ múrí ìfẹ́ òun fún ọ̀rọ̀ bí ah, yóò bẹ̀ ìdílé yóò bọ̀ bọ̀ láti ọjọ́ ìlú àfihàn tí wọ́n dì nínú ọ̀lù táwọn bàbá tí wọ́n dì nínú ọ̀lù ọ̀lù ó kọ̀ bàbá sí ìlú tí lórí sí alẹ̀ ìtàlẹ̀ láàmú tó aláàbò àrẹwà tààrà ọlọ́wọ́ bá bu ẹlú àfẹ́jú ìṣèṣì kí ẹ̀rọ bá ìtẹ̀jú ayé tọ́mọ̀ bá kó yẹ̀ jẹ́ tí ò ní wúlò fún àyọ̀ ní àgbà wọ́n ní àfáwà àlíjì àfáwà àlíjì ìdàbí ààrẹ ọjà ààrẹ ó ní mẹ́jẹ́ kí ìgbàmọ́ kó àìrójú bọ́ nílé ayé àjẹ́lẹ̀ ààrẹ tó wá jẹ́ pé ìkẹyẹ ó wá ọ́dà rẹ̀ bí iṣẹ́ tó yẹ kó ṣe fún àkìyà ẹlòmí àsàlámù àríwútọ́ sáàrẹ̀ níbi ìrún báyìí fóònù ni ó tẹ̀ fóònù yẹn ni ó tẹ̀ tó fi bọ́ta tí àbírí mẹ́fí láyẹ̀ ṣé kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá òun kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hóòtù ni torípé ti ní yẹn òmùrù mọ́tílà ó ti sí ọgbọ́n òní bí sí àlèkèmọ́ ètò mórí àgbàjá ìfẹ́ tẹ́rì sínú àwọn alágbẹ̀rí tí ò wúlò tí ò lè láwọn alágbèká wọ́n dà fún abúlé ìrọ̀bọ̀tọ̀ ọ̀dọ̀rọ̀ dàbà á ní ó ní àlà ọlọ́yẹ̀yẹ tẹ́tẹ́ gbọ́rẹ̀ láàrín àlú dúnlẹ̀ àtùbàrà hàmìkò ẹgbẹ́jọ jẹ́ pé dúnlẹ̀ alẹ́ ayé yìí ó ní òkúkú lẹ́yà ayé tó tẹ́wàá ti bíjì pẹ̀lú eré àwàdà sọ̀kọsọ méjì tí ò ní wúlò fún yín ní àgbà ó ní àwọn sáà fún ẹ sọ wípé mọ̀gbọ́nì kọfí láàrùn ẹnìkẹ́ni tó bá pé eré bá ti máa láàjù ẹlòmíì kò fẹ́ sí ọ̀sán ayé rẹ̀ kò fẹ́ sí ọ̀sán professors kókò mọ́ sàwádà kó mọ́ sọ̀rọ̀ awẹ́wà àmọ́ sọ̀rọ̀ ìyàwó àmọ́ sọ̀rọ̀ gbogbo àwọn kẹfà ẹ̀lómi fẹ́ mọ̀ngọ́rì kan ti lọ́ Wọ́n ni ó ti láwọ́ ẹ̀tọ́ ẹgbẹ́ ẹ̀rí pé ẹ̀tọ́ bá wúlò fáwọn èèyàn ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ láwùn táwùsẹ̀ wọ́n ní ráyè ilẹ̀ ní wọn yorùbá sọ pé ẹni tẹ́ bá ń wò gẹ́gẹ́ kí ewu rẹ ní sígbà tó rẹ rùgbó tó ń wò rẹ abẹ́kì lẹ́lòmí ó ń kiri ọjà wọ́n wá ń plé tìbì lẹ́gbẹ̀ẹ́ títí yóò sì dúró ló mọ̀ wògẹ́ adọ́kọ̀wò ó lè dúró bẹ̀ fún wákàtí bá rùn báyìí wákàtí méjì ẹ̀ àwọn kan gbá bọ́ọ̀lù àwọn gbowó ọ̀sẹ̀ kí wọ́n tún gbẹ̀sẹ̀ náà báwọn ti gbá ń fowó